àbíbù olùwà àtòrí ẹ̀ ní sakara àti gbogbo wa jókòó tì yìí it started from him babalẹ́gbà ló modify ẹ̀ and lefty salami náà gbà fún gbà fọ́ guy àbíbù olùwà lọ́lọ́run ṣàánú tó gbé sakara wọlé Yorùbá láti Ìlọrin. He said, ẹ̀dá tó ṣe lọ́hùn àgbẹ̀san ẹni tó sin lọ́hùn àgbẹ̀san rí ẹ̀dá tó ṣe lọ́hùn àjìyà lọ́dọ̀ Jàbárù ọba ẹ̀dá tí kìí ṣàhàlábòsí mo ní àmì lásọ̀ọ́lìyà fali na fusi wa mona sa falia wa mora buka bisalabilili abid Ọlọ́run kì í ṣọba èké ọba ò jẹ́ fi gbá kan bọ̀kan nínú. No bala bala rabi ani muhammada èyóhùn àwí kèfèrí ti dáyé pẹ́ mọ̀nà kìrìkì ti dáyé pẹ́ àwọn ọmọ ìyá méjì kan ìkan ń bọ̀ ìyá ìkan ń bọ̀ ṣọ̀gbọ́n wọ́n dòwú. ní adams àwa ń pè balarabi balabalarabi àní muhammadu kókó tí wọ́n ta si mọ́kànlá wọ́n fi gbóná fún ṣẹ́ ńlá ìgbà tí muhammad ń bọ̀ wá ara mọ́ ká wọ́n sùn lọ wọn ò mọ̀gbà tí mo hàn mọ́ ń kọjá ní sùràkàtù wá dìde ó ń lépa Muhammadu ó dọ́rin méjì ọ̀nà tán kò lè dúró kò lè nà ya ìjàmbájì ló gbé nàró bóyá pàjápàjá mà ní tàbí wòsẹ̀wòsẹ̀ ni ẹ̀dá kan ò mọ̀ olúwa lóye bàlá bàlá rabi ani muhammad please put your hands over there for me.